أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني وأني فضلتكم على العالمين وأوفوا بعهدي أوف بعهدكم فإياي فارهبون وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين آمنوا بما أن وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وأ مصدقا لما معكم ولا تقولوا ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقوا تتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقبل فلما باتوسي سواني مسلمين atọrọ àlékún ìkẹlọ àti gẹrẹ fanabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ bá ti wà máa jẹkẹ fún gbogbo wa lọ́n bá ní sàlékún kí á nàbí o bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráàlú àti sọ̀hábà rẹ̀ jáwa náà wà nù ẹn tọ́ kẹ pẹ̀lú ànábi sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí yìí ò lè fowó gbára rẹ̀ lẹ̀ tí yìí ò lè fọmọ gbára rẹ̀ lẹ̀ tí yìí ò lè fipò kan gbára rẹ̀ lẹ̀ àfẹnbá pàdé allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàtọ̀mọ́ kò ń bí ẹbọ àbí ọkàtọ̀mọ́ kò ní wa mànàfíkì àgbẹ̀sọ̀ máa bàbẹ̀ lọ́hùn kó kíyèsí wa o kọ́mọ̀jẹ̀ ń tá máa sọ kí yàtọ̀ sí ń tá máa ṣe o kọ́mọ̀jẹ̀ ń tẹ́ nìkan kan wa náà máa ṣe náà kọ́mọ̀ yàtọ̀ sí nǹkan tá máa sọ kọ́sọ̀ wa ń bẹ̀ o wọ́lájọ́ kan òṣèré gbogbo àlà ń ra wọ́ra sẹ̀ sọ́dọ̀ wa Allah subhanahu wa ta'ala wípé á jẹ́ àmú mẹ́jẹ̀ àgbà àbàdọ̀ tá rẹ o wọ́lájọ́ kan òṣèré o ntọ́ ọ̀ràn wa láyé mẹ́jẹ̀ ọ̀bálìkì àmọ́ àwa jẹ́ ntí ọ̀kà ń bi ọ̀rọ̀ lọ́rọ̀ mẹ́jẹ̀ àti bẹ̀ sórí ibú o wọ́lájọ́ kan òṣèré síjọ́ ni rẹ̀ wá ẹnì kọ̀ọ̀kan mẹ́sà àtúnwá sí zọ́hírọ̀ wa báàkínà mọ́ fúnlẹ̀ máa tá a fi máa ronú òdì wọ́n lájọ kan sọ̀rọ̀ la hawla wala quwwata illa billahi al-ali al-azim bákan ní ìtọ́jà jù náà làníyàn rẹ̀ ọlọ́njọ́ járe ẹni tí ń sọ àti ẹni tí ń gbọ́ má jẹ́ kí àníyàn rẹ̀ má jẹ́ kí ó nu ẹnì kọ̀ọ̀kan wa níta nítorí ẹ sọ torí rẹ náà ni mọ́sá àgbà ń bàdà táwa náà nítorí ẹ wá ń gbọ́ torí wọ́n lọ́wọ́ bá náà ni mọ́sá àgbà ní bàdà adúró lórí àlámẹ́ríkà tó jẹ́ wípé ó nídìí ká má yàrá ń bẹ̀ ó náà ni aya tí Allah subhanahu wa ta'ala ṣáájú ká tó sọ yẹn àyẹn nípa àwọn bani Israel kí ló fà tí Allah subhanahu fi ń dojú ọ̀rọ̀ ọkọ wọn ṣé àwọn tí wọ́n ti fún tí àṣáájú ṣáájú yẹn látàyà nàbí Ìsá àti tàbí ayé nàbí Mùsá ìní Allah subhanahu ń bá ń dojú ọ̀rọ̀ kọ la àwọn yahud tí wọ́n ń gbé mẹ́dínà ó ní bóò ní dé mẹ́dínà àwọn àjìdáàdù wọn àwọn babababa wọn wọn kàn bẹ ti ń sham Romu, nǹkan nǹkan Palestine wọ́n ń ka wọn wọ́n wá ń kà ń bẹ́ wípé anabi tí ó gbẹ̀yìn ìgbà tí ò ní mà muhajaru ni àwọn yẹn wá sí wá sí ni àmọ́tá náà tún bí kalẹ̀ àwọn náà tún kú ọmọ míì náà tí wọn náà tún bí kalẹ̀ náà tí tọ́lọ̀ fi agbára bí ìdèlójì sẹ́ ṣùgbọ́n wọ́n ń jogún mọ̀ kábìrán àǹkàbìrín wọ́n ń jogún mọ̀ kábìrán àǹkàbìrín wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ nkọ̀ọ̀kan Allah subhanahu wa ta'ala wa wò pé ẹ̀dúró táwọn kẹfẹ́rì madina ẹni kúrò maka madina ẹni àkọ́kọ́ tó yẹ kọ́kọ́kọ́ jẹ́ ansọ́rù fòǹsẹ́ ọlọ́run ó lẹ́yìn yahudu torí pé ìmọ̀ ń pa ọ̀rọ̀ rẹ̀ ń ló sún yín débi ẹni tí yẹn bíbí tẹ tẹ iná sì ń gbọ́ tí baba wọn mọ̀ tó sọ fún mi pé àdébí gbẹ̀yìn gbà ń bọ̀ o tí tí ó wì tí èyí jáde láyé nu baba mi tuntun dandan tí ó wì wí fún mi tí èyí jáde láyé nu wọ́n sì ń kà tí à ń sìn bẹ̀rẹ̀ wọn tó kọ́dà kánú yóò hadiduna al-Aws wal-Khazraj wọ́n sì máa ń wọ́n máa ń dẹ́rù bá wọn Aws àti Khazraj Khazraj torí pé ìjà tó le ń bẹ̀rẹ̀ àwọn méjèèjì sọ́ọ́ àti kọ́sítọ́nù tó wọ̀ Mẹ́dínà wọ́n máa ń dẹ́rù bá wọn wípé ee tẹ́ ẹ̀ bá tètè gba nǹkan tá à ń bá yín sọ yìí sanuqatilukum jami'an binabiyi akhiri zaman àwa àti ànábì tí wọ́n gbẹ̀yìn ìgbà ńlá àjọ gbógun tì í ẹ̀rù wọn mẹ́bà wọn haúsá ti Khazraj iyún lọ́lọ́run fi wá sànú àwọn ànsọ́rù ìtẹ́tẹ́ ti kò ní ìsìlámù ẹ wá àwọn tí ń bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ la ilaha illallah àwọn ni mufti wọn gbà náà wọn ní ẹ máa bá kìfìrì sọ̀rọ̀ tí pé ju yín ọkàn àwọn òyìn tó wá máa wò wọ́n ní ẹni tán pátápátá awon ah, re o tí a ń bẹ̀rẹ̀ dọ̀ àwọn eléyìí o wa ń ori ọ̀rọ̀ kan pé oríire ẹtì bọ́ọ̀lù oríire ń bẹ̀lẹ́sẹ̀ ojú omi tí ò ní tẹ́rì ẹ̀ ń bá kónú rẹ̀ tí ó là òun rè wájú yín alásùtà wa ń sàlàyé rẹ̀ fún wọn ó wá aṣọ débi àwọn ṣíṣí kan tí wọ́n máa ṣe jàmáà tí wọ́n bá ní òsì tuntun máa lábẹ́ sánmà ọmọ ìrìn rí bẹ́ẹ̀ bó ti ẹ̀ pọ́ ní ìdí àlàyé awu kur'ani béèyàn bá ṣe ń súnmọ́ tó la yóò sì máa rọrùn fún bí bá ṣe ń jìnnà la yóò sì máa le fún un àwọn èèyàn ìwá rẹ̀ ọlọ́sọ̀mọ́sọ fún pé wà láti ṣàrù bí àyà àti ìfẹ́mọ̀nà kọ̀lílà ẹ kọ́kọ́ rántí ìdẹ̀ra mi tí mo sì fún yín èyí tó pọ̀ jù àwọn ànàbí mi ọlọ́run ọba nínú yín náà mo ti yọ. ìjàlá fíkùm àǹbíyà wàjàlá fíkùm ìjàlá kùm àǹbíyà wàjàlá wàjàlá kùm mùlùkà wà àtàkùm mọ́lámi yóò ti àhàdàmìlẹ̀ àlàmì àwọn Bani Israil alọ́sọ̀rọ̀ kí sì ni ntọ́fà onáà nífẹ̀ tó ní sí ànábì Ibrahim bàbá ẹ̀sìn alisatu asalam ànábì Ibrahim alisatu masalẹ̀ sáà pọ̀ ó sì tọrọ nígbà tó di pé alisatu atala o wò jamaa à ń kà ń pa àwọn èèyàn yìí tọ́ba ti á ṣẹlẹ̀ sùn kálukú wa a wà ní gba abala àdánwò mọ́ gbogbo ìgbà tó ọba ti fẹ́ mókè iwájú ọlọ́run ọdún ọ̀wọ̀ ni ó lè máa jọba kànbàkan ṣé ń gbàtẹ̀ bọ́ wá ládàáwò ló fi dọ̀rẹ́ rẹ̀ sẹ́yìn olùwà yẹ kó lé ọ sá ìgbà wa lo tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àjẹ̀ǹgbàdúgbò yín ìgbà lo tẹ́sẹ̀ àmọ́ ìpè wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ nu fámìlì níbo ni ẹ ti ń ṣe wá o sánmà wà fi sàmà ìrísí wọ́n máa tún àdéhùn níta abá yín sàdéhùn ibẹ̀ náà rí ti wá bẹ́ẹ̀ sì ni tí ó nìkọ̀ọ̀kan lẹ́rìn àtẹni tí ó rìn bóde wọ́n ti parí ètò lórí ẹ̀ kò lè dín kò lè rí lé ìdí ó sì palẹ́kùn náà wọ́n ti palẹ́tò lórí ẹ̀ ẹ̀yìn ò lè sunkún tó lé pé ah kò sẹ́kù inú tí wọ́n kọ fún ó lé ni kò sí. bí wọ́n bá wá kọ kó máa yàn sẹ́bà nǹkan ní wọ́n palẹ́kùn naam ọlọ́mọdé àwọn wàmí tí wọ́n máa palẹ̀kùn wọ́n lọ́jà kó sóore ìlọ́fà tánàbí fi ń ké fẹ́mi àti pé tó bá dẹ́yìn ìgbà ẹran tí ó pọ̀jù náà bí àádámà tẹ́ mọ̀ rí báyìí èṣù ni wọ́n wà gbàsó èèyàn wọ̀ àwọn èèyàn kan bẹ tí ọba tí rẹ̀ jẹ́ èèyàn lóòjọ́ inú rẹ̀ dùn bí ẹ ń sọ̀rọ̀ nìkan rẹ́rìn kì í ṣe dókítà o kì í ṣe lọ́sítù o. e ma wá rí àwọn nǹkan tí ó máa takùlà káyè pé àwọn ah, ah, yẹn ṣe ní máa hùwà báyìí ná ìwà ń ti ń bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wa fẹ́ máa hazard wa pé ẹ má bàa ẹ wo òun mutuari pláyà kí ni ń wá ẹ mutuari èèyàn ṣiṣẹ́ mutuari wọ́n gbọ́ kùdí ẹ̀ daṣọ bò lórí wọ sínú ibi tí wọ́n ní ọwọ́ sí kótó ipá ti jẹ lápò rẹ yọ. ìfi yọ lè kanna kó tí mo wá bẹ̀bẹ̀ ẹ̀ lẹ̀ kìsẹ́sù ní táwọn eléyìn eyín ọlọ́mọge tí ọlọ́kọ níláyé eyín abuké tọ́jẹ́ wájú àtẹ̀yìn arásọ̀wọ́n sọ wípé ẹ mọ̀ yìí àwọn yẹ̀wù ó ń rán wọn létí àwọn àdẹ́rà yìí ó wá ní wàlá tẹ́sítẹ́rù bí àyàtì thamanan qalila ntí ń dájà alẹ́ ibẹ̀ wà nù ẹ̀yin tẹ́ ẹ bá ti já àfa ẹ̀yin lẹ́ẹ̀jẹ̀ iyọ̀ láwùjọ tí ma ti ń sàfẹ́ kú yẹn oríire ọmọ jìnnà sáwùjọ ibi ẹ bá ti wà oríire ọmọ wa wà ń bẹ ṣùgbọ́n subhanahu wa ta'ala ó wá sí sí àìmọye ọ̀nà. Si, ṣùgbọ́n yìí tẹ́ já àfa àtẹ́mọ̀ sọ̀rọ̀ fáwọn èèyàn wàlà tẹ́sítàrú bi ayati thamanan qalila ẹ má ta àwọn èèyàn ẹ má ta ààyè mi ọlọ́run ọba fún wọn ẹ má fi ẹ má ìtumọ̀ ẹ̀ ni wípé ntí mo bá sọ ni ẹ sọ ntí n bá ti wí má wí. lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bá wá fẹ́ dúró lórí ntọ́lọ̀ ń wíhun àdéhùn rẹ̀ wà pọ̀ jàmáà ẹni tí ìrìn àjò rẹ̀ ọ̀yà láyé tí ọ̀wà ní yálìkì àmọ́ onáà lẹ́ni tí ó lù ń tó gbé lọ ẹ̀ ń bá ti lù ẹkùn tiẹ̀ ọ̀pọ̀ ọ̀njọ́ bẹ́ẹ̀ láyé ni ń bọ́ ara ẹ̀ lálìkì àmọ́ wàlà tashtaru bi ayati thamanan qalila nítorí pé ilé ayé so máa jẹ́ àmọ́ ẹn tó bá sì ti jẹ́ ni ọlọ́run òun ti màràmù ó ti ma halali má gbé fatiwa gba ọ̀nà òdì lọ torí fẹ́ẹ́nù rẹ̀ tí nǹkan èèyàn sí ọ lápò má túmọ̀ ayé ọlọ́pàá tààlà lódì pé a mú fún ajadi ọmọlọ́wọ́ tí ìfowó sànù wọn kẹ́ tó padà wọn lọ́wọ́ tí bòódà àgbo ọmọ kú oríire ọlọ́run dákọ̀ ẹnu Kùránì ọ̀dàkọ̀ ẹ̀ ní pé ulaika ala hudan min rabbihim wa ulaika òmúlí múfú múfú múfú múfú àti àwọn wí ní àti àwọn fi gbowó lọ́wọ́ múfú ọ̀wọ̀n àdà lónìí wọ́n ní wọ́n tún pa àfáà sóde láwọn èèyàn lọ rẹ́rẹ́rẹ́ ló di ẹlẹ́gbẹ́giri tó nítumọ̀ ní o àǹkàrá ni wàá mú àwọn èèyàn kó rírẹ̀ yìí ẹlẹ́gbẹ́ aláǹkàrá sọ́lọ́ ń da akọ̀ nílẹ̀ alukurani ṣé ẹ fẹ́ ma bẹ̀ wọ́n náà fẹ́ ma owó làwọn náà yìí kọ́ ọlọ́run pé ń na lè àṣìwájì. ẹ wo yehud ẹ wọ́n sàn sọ fún wọn kó lè mọ sọ́wọ́ á gbà kọjá pé àwọn tí ń wà kíwà yìí alọ́sọ̀tara wa ń tún wọn láti rí fún wa kọ́ wa jẹ́ pé ìwà làwọ́ wà múlára wọn. naam anabi sallallahu alayhi wa sallam ọlọ́kàn kẹ́mẹ́ ni o salawatullahi wa salamu alayhi. lára títa ayé Allah subhanahu wa ta'ala ló wọ ayé kékeré ìtumọ̀ ẹ̀ pé ní ti ọ́ tàn ó ní kí àfa ọ̀wà kókùnrin láfa sunna wọ́n máa wá bíléèrè ìdájọ́ ẹ̀sìn kọ́ máa wá wò pé ah tí n bá sọ báyìí yóò tu wa hmm. ibi àti sẹ̀nu wọn lọ́pọ̀lọ́ táwọn dé mọ́lẹ́ ń a ti sẹ o kò sí kẹ̀kẹ́ jù bá ń lọ bá a bá wá wí bọ̀ abẹ́ wà látẹ́sítà rúbì ayé àti sámànà kọ̀lílá òun náà ni wọ́n padà bọ̀ sí kẹ́yìn. àní ẹ má mi ọlọ́run ọba ní kíni o nàám ẹ má gbé ọ̀rọ̀ kúòmù mo gbé sí kẹ́ ẹ lè níyì tàbí ìdán gbogbo àwùjọ tí ò bá ti síjànú fẹ́sì ń bẹ ẹ má béèrè ń pa burúkú ọmọ sẹ̀lá àríyàn mùsùlùmí bẹ o kọ́dọ̀ ẹ̀kún kankan ò ní pa wọ́n láti ta inú ilé náà lẹ́kún yẹn ó ti máa pa wọ́n ẹ̀kún ẹ̀kún òdùnkún láti ta kọ́dà ó ń kálukú ọ̀wà sọ̀rọ̀ ẹ̀sìn di game of chance jama'a mo fọkọ bẹnìkan lásìrí lọ́rọ̀ tí èyí tí ìpè ọ̀sẹ̀ méjì sí ní gbangba ló ti dojúkọ àwọn èèyàn nínú di ọ́ọ̀lù ó ní bí olórí kan tẹ́ ẹ bá ń kó bá wọlé àti gbọ́ o àti kànú nẹ́ẹ̀tì àti kànú agbá àti kàláwo ṣẹ́gun àwọn tí wọ́n wájú mi gbogbo àwọn tẹ́bí náà ti tírénì nù o wọ́n lè fi pa fọ́pìlì àwa náà mú ayé rẹrẹrẹ ni o ẹn tí sì ń sọ̀rọ̀ onírògbà ṣòkòtò rẹ̀ kò balẹ̀ ẹni ìsírè níbi tí ayé rọ̀ lọ́rùn dè lónìí tí ó bá ní hí kò lè sáré láti bí ní tọ́da mi lójú dé òru jù. a ní nǹkan kan tá a fẹ́ gbà ń bẹ́ẹ̀ ju pé njọ abala nídìí owó láti ra nǹkan jihad kẹ́ ẹ lè mówó bóde náà àbá àmọ́ fi rà mọ́ o òǹkàlùkù wa mú abala ọ̀tọ̀ọ̀tọ̀ pé ibi ìlódùn gbáwọn èèyàn mi àti mo kó jọ àwọn àwọn àwọn elétí kọ̀gbọ́ràn mi kọ́ dàrú kọ́ dàrú ní bẹ́ẹ̀ lára wọn ọ̀nà tí mo gbà rí hàn nù iná ló sì ṣe é bá wọn sọ̀rọ̀ àwọn tá a rè lọ́nà pé àǹfààní táàjọ máa rí kọ́kọ́rọ̀ ju àárín ara wa yìí lọ o láàrin ara wa yìí ńlá ṣe kíni o kò sì sírú rẹ̀ ẹni tí máa ń fọ náà ló bẹ̀ tani máa ń fọ o wọ́n pè kan yúbánsì jọun kí ló fọ́ o sẹ́gun ba woman kí ló fọ́ sọ́ngbà ẹ̀ bá sì rí àwọn ń jẹun lọ́dọ̀ sọ̀tọ́ bá lọ sí ẹ̀mí rẹ̀ sí ẹnìkan ta tí ó sì nù yín àdánwò fẹ́ dé ni o ni ọba ní irùngbọ̀n bí yín sòkòtò náà ní balẹ̀ bí yín yóò sì mọ wílá ilaha illallah mọ́tòsọ́rọ̀ sálám kọ́dẹ̀ ẹ̀ tún mọ̀ díẹ̀ wípé mùsùlùmí dáadáa ni ṣùgbọ́n o sì ní ara wa o ara ta tún ni kò sí nǹkan kan tá a fẹ́ gbà ń bẹ̀ náà ju àjẹ àmú lọ. asọ̀rọ̀ wọn hàdàrà àwọn yahud jamaa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tó ní tó tó tó tó máa pọ̀ ni wàláhì ó ti yanjú ẹmbásì gbọ́ ìparí yútúbà àjẹjọ yóò mọ̀ pé kò sí àáfàá kan lùi tí ó mọ̀ kọ́ ọlọ́kọ́ ọ̀rọ̀ sùúlù tí ó wà lọ́rọ̀ òun jáánálálì kìámà tí ó ní wúmà lọ́ba yé òun jẹ́ wúmà kọ́ba yé rẹ jẹ́ kùsùrù ń bẹ́nu mà tiẹ̀ náà ni ìtọ́bẹ̀ kànáà pé wúmà ọ̀tà tiẹ̀ wọ́n ń bọ́ lòun lò màlẹ́yìká ọ̀yá àfi wúmà lọ́rùn lẹ́kọ̀ọ́ gbajúmọ́lì kìámà rẹ ọ̀bẹ́bẹ́bẹ́ ọba lọ sí sọ́ọ̀bù pọ̀nmọ́ síbo allah akpọlọpọ láti pè àfáànù ọ̀rọ̀ àbọ̀mọ́sá sí yóò kírun jọba níbi ten minutes láti bá èèyàn sọ̀rọ̀ kọ́ńtà tí wọ́n bá sọ tó pé ah mọ́sílẹ̀ dẹ́wà wọ́ aláwọ̀ sáà alẹ́ ìdìbò rẹ̀ mi ò lè dáhìn kankan ló ń báyìí apalẹ̀ ya alẹ́ mi la bóde. wọ́n fẹ́ ra pọ̀nmọ́ ìyàwó láti kí ni o látàkùrẹ́ láti saki. kí ló mú àbóde o bí nǹkan bá ń ṣe umma ta ló fi nǹkan ṣe rẹ̀ ẹ̀ dani umma ló fi nǹkan ṣe rẹ̀. wala tashtaru bi ayati thamanan qalila mo kéwu ó sì yé mi ìrìnsẹ wọn kankan kọ ìlú ọkà tí mò ń ṣe ìdí kéwù náà mo fẹ́ jókòó sí mọ nǹkan mi mọ ìṣàn àti wáṣọ ọ̀rẹ́ fáwọn èèyàn sáàkùn sáàkùn mo ní ìdìbà tí wà o ah send credit two hundred ah sáàsù credit two hundred send credit two hundred olóòlè pẹ̀lú mi o nǹkan kan ní bẹ́lẹ̀ mi ẹ̀ tó fi sọ pé ó ti òpin ìlé tàn ọ́ insha ní tàn mo ti ìní parọ́ mà ṣùgbọ́n ẹ̀jẹ̀ yìí ó ṣé ọ kí ni kí ni kò tí lọ́ dàrú eléyìí. síbi tí ń dà ní lára àfa e. tá a bá wá ń tò bá ń tíjà nu bá ti wà kọ́ mẹ́sì ọ̀yọ́. àfáàbùrì jẹ́ lọ́mú díẹ̀ ẹ̀rọ kùránì ọ̀ǹgá ọ̀ yẹjú lẹ́nu wọn kí aláàfẹ́ sí bàbá rẹ̀ lọ́sàkọ̀ bàbá rẹ̀ lọ́sàkọ̀ mọ́sálásí náà làlèfà àlèfà kínni ọ̀nà wa ń kí n bọ̀ ní láti lọ mú àfáàbùrì ní ọmọ wa sì máa mú àkọ́nà ntí wọn mú wá àsìkò yìí ntí wọn lọ mú náà ìkànnà ojú kanu wàlá tẹ́sítẹ́rù bíi ayati thamanan qalila ọ̀nà tó àfọwọ́gbà jẹun halali alọ́sọ̀rọ̀ àti làálẹ̀ fún látẹnu anabi sallallahu alayhi wa ló ń jẹ àlàálì dípò kó wulẹ̀ sọ pé nítorí ohun tánàbí yìí fún yẹn látòrí fóònù àwọn jẹ̀mọ́ ìwárì yehud in tí a máa ṣe fáwọn èèyàn hasanaba ní sọ̀rọ̀ ní sọ́rọ̀tù tauba ó ní a'udhu billahi minash shaitani ya ayyuhal ladhina amanu inna kathiran minal ahbari war ruhban la ya'kuluna amwala an-nasi bil batil wa yasudduna an iná ní sẹ́lẹ̀ bíi bẹ́ẹ̀ nìkan bá ti ṣẹ̀ nínú ọba ní Israel tó bá ti lọ bá àfa àwọn pé mo mọ̀ ṣẹ́ lọ́hùn kí ni mo fẹ́ fi tánà mo ríre ah, àfọwọ́ àpè pé ṣàlàyé irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yọ sọ̀rọ̀ ní wọ́n ah, fẹ́ ṣáàjì ilé ìwájú Ọlọ́run ah, yóò fún mi bí ọ̀sẹ̀ kan kí n fi ronú tí ọ̀nà o ah ìwọ nìkan náà ládùúgbò ẹ̀ṣẹ̀ nígbà tí ní má parọ́ fún yín kọ́ńtà lè foríjì náà lẹ́rú ọmọ bá yọ jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ ń tán ngbọ patambola Ọlọ́run kìbọ náà kíní sọkèwé ah ẹ eh, ọ̀tọ̀ ni ya pé ọ̀pá chájìsì kanu lọ́tọ̀ ọ̀tọ̀ ni pé o tún lọ kìbọ nù kíkọ rẹ sọkèwé ìkànnì yẹn lọ́tọ̀ ó tó gbọ sísìn ah ó ti tó bí oṣù mẹ́fà ẹrù ọyìn tí ẹrù oṣù mẹ́ta ah ọwọ́ pọpẹ náà chájìsì kan tó nà ní àtò chájì yẹn lọ́tọ̀ yọ wà sí gbogbo ẹ e papọ̀ fún pé tó o bá sá ti rí five million á wọlé àdúrà fún ọ ọlọ́run sì há dànù àwọn yẹ̀wùdí ni máa ń ṣe bẹ́ẹ̀. wọ́n àtẹ́sítẹ́rù bí ayàtì thamanan qalila kó o sì sọ̀rọ̀ ẹ̀sìn fún yàn wọ́n bá sọ àsàlámù jọ kàmínà hadith abdul umar radiyallahu anhuma wal hadith murhaf sunan bisnadin sahih asan salam gba tẹni wàá ba ó ní ya rasulullah inni adnabtu dhanban asala ẹ̀rù bá mọ̀ fẹ́ ronúpìwàdà bó máa ṣe rò sànú tọ́mi sọ́nà bí ń ṣe ronúpìwàdà ó ń ṣe ọlọ́run wa ń bilẹ̀ rẹ̀ pé hálàkà mi nìkún um- ṣé màmá rẹ̀ ń bẹ láyé ẹgbọ́n tó ń ṣe ọlọ́run kí náà bí o àkọ́kọ́ náà ìjọ bí nírú rẹ̀ ẹ̀sẹ̀ tọ́sẹ̀ mo sọ ní nǹkan tó fẹ́ẹ̀ tó bíi tó fẹ́ẹ̀ tọ́dún márùn sísè sí mẹ́fà mo fi kọ bo ọ̀kan nù àwọn aṣíṣàn wa mo fi kọ bo bẹ̀ láti rí ní ẹ bá tún yàn kan láàmì kí ni àyàn o fún sukùn làǹbá tó lọ ra higher education la wọ́n ń pè ní big note ìjẹ́wọ́ ẹ̀sẹ̀ book of tauba gbogbo sísà tó bá ti sẹ̀ rí yọ zina mi ti jẹ méje lọ náà ṣùgbọ́n nínú ẹ̀mejì jẹun èèyàn márùn péré náà ní tẹnìkan pẹ́ ẹ̀mejì ń bẹ so ètò èèyàn méjì pẹ́ ẹ̀mejì tán yòókù jẹ́ ẹ̀kọ̀ọ̀kan nǹkan kan yọ̀ọ̀kan yọ kọ bẹ àpò <laughs> pẹ̀lú kọ rẹ̀ lẹ́tọ̀ ẹ̀ nígbà tí mò ń bọ̀ padà ẹ̀ tòótọ́ náà má mi ẹ̀ àkúrà ìsìnà máa ń tà mo sá yọ two hundred fifty thousand nínú gbogbo ẹ̀ bá ti wá fẹ́ túbá kísímù kan nìyó yọ ọkọ jẹ́wọ́ fún ni o ní ọ́fíìsì tí wọ́n ń bẹ̀ wọ́n kọ̀ kọ́ ẹ̀ anabi sasam sóbìrì lọ́wọ́ ọkùnrin adinabtu zamban mo sẹlọn ẹrù ń bá mi bó mo sì fẹ́ an bí wọn alaka min um so níyà a ó ní ọtí kùtì pẹ́ o an bí wọn ni alaka min kọ́ọ́lá so ní àbúrò màmá mama tàbí ẹgbẹ́ màmá rẹ̀ náà lóbìnrin ó ní àwọn àwọ̀síwà ó ń sọ̀rọ̀ ní fàbárọ̀ ha lórí ìdúnyà yẹn nù sí dáadáa sí i ó sì lọ síbẹ̀ nígbà tí wọ́n padà dé padà asan di ọmọ fi hàn sàṣẹ́nà pé mo ti forí jẹ ni ó sì forí jẹ àfáàtì àbá fẹ́ wá béèrè ìdájọ́ lọ́wọ́ rẹ̀ nídàjọ́ ẹ̀sìn má sọ lọ sọ́nà bí owó má sọ lọ sọ kí ni o má sọ lọ má yí má ọ̀nà bí ẹ̀ ń tọ́ bá jọ́rọ̀ owó ó níbẹ̀ sàn sọ. So ìní fi wá ń sọ pé wàlá tẹ́sítàrú bí ayati thamanan qalila wà ìyá yà fattaqun ìní Allah subhanahu wa ta'ala ẹ mà wá wì kọ́ọ́yà ẹ wá gàgà láàrin ẹ̀yin àti ìyá èmi ọlọ́run kọ́ ọ máa fẹnu bá àfa àkànjẹ́ wọ́n lè pé wọ́n lẹ́ni eré ìdọ̀gbọ́n táyé ọlọ́run náà ni lórí ayé kékeré kọ́ọ̀kan wẹ́ nìkan so láì nídìí láì wádìí kọ́ sí lẹ́ní kankan sọ́ra fún o hmm. gbogbo ọ̀dà àrọ̀ kì í sunlé o afáwa ń jáde lóru o tí ò sì mà tí ọ̀dọ́ olójú ìsìláàmù sì ni ẹ̀sìn àmánà ni amsan sọ pé tọmọ àyà rẹ bá gbóúnjẹ fún ọ́nú ẹ̀sìn ọ̀ gbọ́dọ̀ bí pé ń bolo ti rí aslu àmánà ni. Mm. èèyàn gbóúnjẹ fún òun ò bí ọ pé ń bolo sí rí ṣé ní wàá bí ọ pé bò ní ṣe ń rówó ṣùgbọ́n ntọ́ bá hàn sí ọ ó sì wá sí lórí ẹ lọ́nà tó gbàdá ṣùgbọ́n ntí ọ hàn sí ọ ó fi bẹ̀yìn lẹ̀ fún Allah subhanahu wa ta'ala wọn á bí ọ níyàn ntí ń rún kálukú ni pé sájèsí ọwọ́ rẹ ọmọ wọn ò pè jésì ọwọ́ ẹni ẹlẹ́ni ọmọ ntó lágbára ní sásọ fún torí wà kó mọ̀ sí. jàmáà àwọn kan bọ́ bí àyà Allah subhanahu wa ta'ala wọ́n ń chẹ́ǹjì ẹ̀ padà láti lè bá a mú ìjọ kan sí kejì kún gbogbo ń tàrà sáà ń pè ń jihadi wọ́n ń pè ń jáde wọ́n sì ń yí ayáyí wọ́n yí ayáyí wọ́n yí ayáyí wọ́n yí ayáyí títí títí títí títí títí títí tí èdè tó di. ọ̀rọ̀ sọ̀tẹ́lá kò yí padà wọ́n ìyá ya fatakun ẹ wá wì kọ́yà kó mi yèmí rán ọba òdodo náà lẹ́fì wá wì kọ́yà àwa jíámà níjẹjọ wípé mẹ́ta ló pín sí ìmí ọ̀wà àbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ tọ́ba jẹ́ wípé nínú ìlú tá a fa àwa yìí mà tó tún lè kó àwọn èèyàn lọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tìlù wá gbà nípò àáfàá ìwọlọ́ máa kọ́ wa lọ́rọ̀ ẹ̀sìn ọ gbọ́dọ̀ dáhùn àbí kò ní dáhùn ìdá ta ayé alẹ́ la amúr ọ gbọ́dọ̀ sẹ́kìnnì o ọ gbọ́dọ̀ dáhùn tọ́ba ti wá dáhùn kí lójú sẹ́lu kí lè rí wa abakiri ìwọlọ́kàn o ìwọ ló lè di wájókòó lórí ibi táwọn ibi dìde yìí ṣùgbọ́n tá a fẹ́ ṣe ni pé àádọ́ọ̀dúró nù àwọ̀ ọ̀gúnlẹ̀ fún kíni o fún mà bàbá àti ìlóǹgbà lámà náà wọ́n yanjú gbogbo ọ̀rọ̀ tán wọ́n ṣe bẹ́yà tẹ̀lé ni ń bò díjọ́ kejì kí làbákìrì dánwò ọ̀fàn àsọ̀rù ń bò ọ́dà kí ni wọ́n máa ṣe o wọ́n máa re táwọn òlu kí ni wọ́n ṣe o wọ́n mú jókòó pé mm, mm, mm, kò sí kí ni o kò pọ́n wálé gbogbo ta lọ́dọ̀ àfa àyẹn jókòó. ansọ́rí lọ́dà jókòó àbí àmọ́ àjírún láyé ànàbí ansọ́rí lámì irú tiẹ́ tí ń pàṣẹ bí ó ń ṣe ọlọ́run mọ̀ àjírún náà lámì irú báyìí mi ṣe papòdà tàǹgọ́ sótún wà náà bẹ́ẹ̀ kó sì bẹ́ẹ̀. mo máa ń pariwo nǹkan kan gbogbo ẹni tó bá sọ pé ajamu ọba lẹ́rù ń lu ọ̀tá ọlọ́ni bí ajé àmọ̀ mi ò ríro n tí ń sọ fún mi pé ibi ọba ti bá wa lẹ́yìn tó sọ pé òun fẹ́ jẹ àlàálẹ̀ o tọ́ wa láàjẹ àmọ̀ ọ̀bọ̀ lẹ́rù. àwọn olùlẹ̀ náà ń sọ ń bẹ́ o jìtàlẹ́ ọlọ́run náà ń sọ ń bẹ́ o. kí ni mo sọ kẹ́yìn. jẹ̀mọ́ra wúmọ̀ wà gúnlẹ̀ nu àti wá nírú ẹ̀ lódìdí kápé dawla islamiyya la wà yìí àti nírú ẹ̀ báwọn fún lù wọ́n ti tó bíi hundred nílùú gbà wọ́n fi wọ́n fa àkàn bá dàn fún akàkẹ́ni kan kó àṣàṣùn ìgbà wo ìhùn yanjú tìlù bá wá nírú ẹ̀ ṣùgbọ́n wọn àbá tìlù gbà yìí agbára ìlú ọ̀ka gbogbo ẹ̀ náà ìlú ti fẹ̀ tó ti tóbi tó ti tóbi láwọn náà bá ń dálé ẹ̀kọ́ ọlọ́run bá nàbí ìwé báyìí lẹ̀ lábẹ́lé ẹni tó nílé ẹ̀kọ́ òun náà máa sanwó fún àwọn tó fẹ́ gbà ló ṣiṣẹ́ láwọn àfa wa máa bá nǹkan àmọ́ ní kéwú nígbà wa gba àfa pé wa máa bá nǹkan àmọ́ ní kéwú wọ́n jọ sàdéhùn a máa fún yín ní twenty five thousand naira ní oṣooṣù ìlú ẹ̀fẹ̀ máa fún un jàmáà ǹjẹ́ bílù ìṣerí sáárí ilé ké ọ̀hún ilé ẹ̀kọ́ ọ̀hún ǹjẹ́ a rí tí proprietor ọ̀bẹ ọ̀wà máa sọ wípé ọ̀nà tó bá sì tún lè gbadà fún àmọ́ ìláfúnro ẹ̀ńtọ́ bá ro ń bẹ̀ sápò rẹ̀ halali ni o àti ilé ẹ̀ńtọ́ sọ rẹ̀ rí. jàmáà kìlọ̀ wa tún wá bí wo tẹ́sítì bí mo ṣe kéwì twenty five thirty fẹ́ máa fún mi àjọsọ ti pé mi gbogbo tó kù tí n tún máa ṣe ń bẹ̀ kè wá ṣe wípé insha allah amúfẹ́ ká yọjọ́ kan lẹ̀ ká máa pè ní ọjọ́ suuti ewu tó lọ́jọ́ suuti àádájọ́ báyìí so gbogbo ẹni tó bá ha gbogbo nǹkan tá a wíwá tó ha dáadáa so a kò hàn suuti kan fún so hàn tó bá kú náà so a tún dàmúra wọn tó bá tún di ọ̀sẹ̀ míì usasuwa ń kóyún lọ ilé wọn mú ni o wọn fọmọ wọn ni o nǹkan kí nǹkan ni wọn fọmọ wọn nǹkan kan náà mú bí mo ṣe ah twenty five thousand kí ni ọ̀ràn o mo kàn fi mọ́nì gbàngbà náà ni o sì yá fílẹ̀ sọ́sẹ́ tó tẹ̀lé lọ sí ṣọ́ọ̀bù pọ̀nmọ́. ooo kò tó clear. nínú sáàsù ẹ̀ bá máàkì ìwé mi ni so ti ráàrí fún yín kámtẹ́là ń pè láàrí fún ni.

àwọn yahudu lọ́sọ̀sálà ní ń kìlọ̀ fún wọn yìí nínú tí àwọn wo láti wá ń kan tí fi ń kìlọ̀ fún wọn nínú tí àtọ̀dọ̀ ti wá sọ wá yẹ wọn wá bá wà yahudi lọ́wọ́ wa naam eléyìí asẹ́nàpá àti mọ̀ wípé ẹ ń bá jẹ́ àlùsùnà àwọn àwa kan bẹ tí a ti wò pé alihamudulilayi àìrìn kò rí ọmọ mi o ṣùgbọ́n pé wọ́n béèrè lọ́wọ́ èèyàn ilé òdì a máa sọ tán tí wọ́n ti fọgbà. àwọn kan ń bẹ nílà ìsúfí àwọn kan tí wọ́n wà lẹ́kọ̀ọ́ wọ́n ń bẹ káàkiri náà ni o bí mùrídìí bá sẹ̀ ṣéwù ni ó sọ ní tí ètú bá. lọ́sẹ̀ tó màálù ńlá kan fáwọn ẹni ọlọ́run ṣáà Allah wà lóhà kí ló dé ṣe fáwọn ènìyàn lọ́hùn ètò màálù ńlá kan wọ́n wọ̀ kí ni bó fún o. wàlà tẹ́sítẹ́rù bí àyà ti thamanan qalila wá ìyáyà fattaqun bó wá làwọn ará àjọ ń ṣe lu ẹ̀sìn nígbà tó dọ́dọ̀ wọn jẹ̀máà ká mu sọ́wọ́ o. ayé àwọn sọ̀hábà ó ń lọ tán ọ̀pẹ rẹ̀ ní islam ti wọ nàìjíríà o hmm. ní islam ti kí o ló ti wọ nàìjíríà o àbí ìlú tá a rí tí islam ti wọ̀ láti ten seventeen miladi ten seventeen nineteen lawa nineteen twenty two twenty lawa yìí o ten kinu ọdún òsìsì inú one thousand years tá a bá yọ kúrò ní gbàtà sàm tí ló ń a sì wà ní one thousand four hàn ah, kí ni o thirty four àbí ẹ bíi four hundred plus àwọn sọ̀hábà lọ tán three hundred mọ́ ní àbí kápẹ́ three hundred lápẹ̀rẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ gbóló ti wọ kí ló kọ rẹ̀ ten seventeen tí dc fi ìwádìí fẹsẹ̀ múlẹ̀ hánrán hánrán ní islam ti wọ̀ kírun o ìkírun wáyé ìkírun wáyé. ẹn ní tẹ àwọn kan wá dìde wọ́n wá ń pe ńgbà tí wọ́n ń ká àwọn colonial masters wọ́n ní ẹ̀sìn náà ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ lọ́nà wo àkókò ẹlẹ́mìnà ń bá wọn sọ ẹn kẹ́sìn ìyàwó sátò òde kínní kan náà bá wá ń ṣe ogún gan sọ́tì ìlójú kò pé three hundred years ọmọ burúkú ti máa ń sàdá kí n gbọ̀ wáyé wọn kè é pé báyìí. rahma rahma ọlọ́run ọba yìí pọ̀ fún wa tí èsì kékeré àwa fẹ́ mú ọ̀rọ̀ kan wa ọ̀rọ̀ la fẹ́ mú wa àwọn àgbàlagbà yìí ń gbà tí islam dọ́dọ̀ wọn jọ náà lọ́hùn. mi ò mọ fatia tán ṣùgbọ́n mi òdodo ń bẹ lára wọn wọ́n wá ń gba ẹ̀sìn pẹ̀lú òdodo ìwọ̀nba tí èdè náà ó sì ń dájọ́ ṣẹ̀ríà láàrin ara wọn ìwọ̀n bímọ bímọ ń ṣe mọ ìmọ̀ ni wàá já bí wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà tí wọ́n bá ní nǹkan ò rí bẹ́ẹ̀ ẹ̀ ní bàbẹ́ àwọn tó wá já àfa nígbà náà nígbà náà òkò ni ó ń dá kí ni ń dá o wọn kàn máa kéwú ọwọ́ akéwú roko ẹ̀gẹ́ iná ni wọ́n èbó àfa àwọn àfẹ́ tí wọ́n èwè mọ́ ọlọ́run subhanahu wa ta'ala wọ́n wà tó kọ́ àmàlẹ́kẹ́ wọ́n wà yabi ìjọ kan lẹ̀ fún wọn lọ bá bàbá Ṣàngó wọn lọ bá gúgẹ̀ àwọn tí ń ṣe ti ìsìláàmù ọ̀sọ̀ wọ́n tún máa ràn wọ́n bàbá wọn bá wò ń ah. bo ẹ ti wá lẹ́sìn roko lọ́rẹ́rẹ́ yìí ọmọ àfa kàrímù ni ọmọ kí àfa kàrímù ọmọ kí àfa kàrímù ẹ̀ẹ́ tí ń wéra wá ni wọ́n níbẹ̀ ni ah ẹ mà tó bí ogún ọ̀dà kò burú ẹ̀ wá bọ́ bí ibẹ̀ pẹ́kẹ́ ah no àfa ni amẹ́gbà nǹkan lọ́dọ̀ yìí o ah. bàbá tí a wò pé ah tòun ti tán tòun yọ àkó tọ́ba tí a di pọ́ bá wá bí ma yóò ní wọ́n bò ń pa àfa kàrímù wà ẹ bá ń wo kọkàn sọ ẹ kí ni tẹ́ ẹ máa ṣe wọn ń bọ̀ báyà yọ ọba da ọmọ nǹpọ̀ mọ́ ọmọ kéw ọmọ kéw abakari mu ìyẹn lọ́fà tó fi jẹ́ pé ẹ̀sìn kankan míì bí islam ṣe ń dé kò sí christianity lọ́dọ̀ wa islam sì ṣáájú ẹ ní gbogbo ọ̀nà. jẹ̀mọ́ à ń tí ibi ọ̀ràn tá a dábìá jẹ́ àmọ̀làǹbábọ̀ yìí o ṣùgbọ́n bó ti yẹ pé pẹ̀lú àánú ọlọ́run ọba ọ̀dọ̀ àwọn oníṣòwò òun islam gbàdé bíi ọ̀dọ̀ wọn kí ni o kì í sọ́dọ̀ àwọn àáfàá gangan mo bá ṣàrọ̀ tọrọ níye òru àtọjọ́ tàn sọ̀hábà fi rìn ń mọ wọnú áfíríkà kí wọ́n tó padà tí wọ́n kan létí wọ́n kan kan mọ́ wọ́n wá ṣe báyé ti pin nǹkan tó kú lẹ́yìn sẹ́bẹ̀ tí ń tò náà sábà ní ti ń tò ó ti parí ẹ̀ wà ilá ó súnmọ́ kọjá wípé ní lábàlàbà máa sọ ń lu ìdó ni. gbogbo nǹkan tí wọ́n ń lọ létò létò lórí ọ̀rọ̀ ẹ̀sìn bára bí náà ṣe ah abisa sara wọ Madina gbogbo ara Maka kàngẹ́ yọrọ kan ìní ẹ̀ lè mú. kàngẹ́rọ ajamu anabi ò fi báyàn sàwádà kó o lè sórí ire ìyìn sì ní fi tàn ọ́ pàpà ẹni tó ní kànga náà bí ìbára ṣe sí bí o sì fi kànga ilẹ̀ wa yubaddilaka Allahu subhanahu wa ta'ala biha khayran bil janna kọ́ ọ̀dọ́mọ àlìjẹ́nà wọ́n bẹ ọbẹ̀ lọ́hùn yóò sì ọ̀dọ́mọ àlìjẹ́nà fi kànga ilẹ̀ torí ìgbà náà lọ́hùn koroba kan bíi dẹ́ngẹ́ tamuru méjì ní fi ń tà fún wa ń tà ní tani bẹ́lá yẹn gbà náà o sàlám tẹ́ni tí ọba ti buku rẹ̀ bóde yóò ṣètò ẹ̀ fún àtọ́ kìíní òṣìṣì wà àwọn èèyàn olóòlọ́ àwọn tí wọ́n tún wá lè máa rà àwọn ará ni àwọn lè mú mímí ó mì pé ta ni ó máa rà jù ta nídìí ẹ̀ jù á sì rèé wọn ò lòó ara wa ni ó sàn ké amsa wa ránṣẹṣẹ nìyẹn pé ó sì fi gàngán ẹlẹ́ fọlọ́wọn ọba subhanahu wa ta'ala kó fi ràlìjẹ náà ah, ló ń ṣe ọlọ́run náà ni mò ń jẹ àti fámìlì àní nǹkan mi ebi ọ̀pá wọn ọgbọ́lọ́ngbé ebi ọ̀pá wọn sẹ́lẹ̀ yìí wọn mọ̀pọ̀ lọ́lọ́lọ́run naam táwọn tí wọn bá fẹ́ lọ lórí lónìí ọba wípé ah ṣe fún níwájú ànàbí tí wọn kò tiẹ̀ ní mọ́ ní kò tó lójú tì so ṣé ẹ̀ńtọ́ fẹ́ gbìjẹ̀ gan wíbẹ̀ ọba wa ló ń lóore kò lu jẹ̀mọ́ra bá jẹ́ àmúbá ṣe rọrùn tó bẹ́ẹ̀ lòdodo ṣe wà fẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run o ẹ̀ńtọ́ fẹ́ lò náà bọ́ bá ṣe rò náà lọ́rùn náà ni ó ṣe lò bí bá ṣe ń dẹrùn sí i àdánwò láti sánmà ni a ti rẹ̀ aminu kò burú so o lè ta tí n ó gbọ́ lórí àbí mo mà ta pátá mà nù n bá rẹ̀ tó lè sanwó rẹ̀ o náà wàá ronú iye tí ó tà tí èsì ìṣòwò kéke owó ọfíìsàn Uthmanu lọ wàá gbowó ńlẹ̀ wọ́n wàá fẹ́ gbàkàngàkàn lọ́wọ́ kẹfẹ́rí àbí lọ́wọ́ mùsùlùmí títa ní fi ń jẹun títí tún ojú ní tiẹ̀ tó sọ̀rọ̀ títún gbọ́ bùkátà ń bẹ̀ fún fámìlì tá ń fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ànàbí tá ló ní kó bòǹbò kó bòǹbò lọ́hùn kí ni wọ́n fi dípò fún padà kí n bàbá bàbá wa ń wí àjọ náà dáa n ò lè bọ́ bẹ̀ láti ṣe naam kànga yẹn mo dédì rẹ̀ báyìí kànga jọ́nà lọ à ń pè ní bírò roma ṣùgbọ́n kọ́lọ́hún kọ́ bá mi kí àwọn àfáwà ní mamlaka wọ́n gbìyànjú pọ̀ ẹnì tó mú mi lọ tí mi débẹ̀ ọmọ àlú gangan ìtumọ̀ ọmọ àlú gangan ni wípé ibẹ̀ lónìí wọ́n ti sọ́dọ̀ oko. So ẹ ẹ lè mọ̀ pẹ̀lú nǹkan bá ń bẹ̀ ń bẹ̀ mà àwọn àfààní sì ń pariwo pariwo pé ọ̀run ó dè mọ́mláka o gbogbo ibi tó jẹ́ àwọn àyè mà àwọn àyè mà yìí ẹ wá nǹkan tí èkú ọlọpọlọ àwọn èèyàn ní o wọn ó mú bẹ́ẹ̀ láàyè bí wọ́n ti lọ́ máa jọ́sìn o ìtọ́tayé yẹ̀wùdí àti nàṣọ́rọ́ tọ́lọ́ ń pariwo ẹ̀ fún anúkùrà nírèé o. kọ́dà mo ṣe jó dóyè mò ń fojú obi tí wọ́n sin ìyá àdùnsà sàrámsì mẹ́tọ́ wọn láti Madina lójú ọ̀nà Madina ó ní nǹkan kan tí wọ́n ti gbé bẹ́ẹ̀ lónìí ẹ̀ lé màmá o ilé bí wọn bí ó ń ṣe ọlọ́run ọba sí níjọ́ tí wọ́n fẹ́ wo àwọn èèyàn ń lẹ́ra wọn sẹ́nu pélòdà a ah! níbo. làǹfà ni ẹ̀sà ṣe sùúrù ọba ṣe sà ẹ̀kọ́ tí a wà bẹ́ẹ̀ wọ́n pọn pé maktaba wọ́n pè láìbírì díẹ̀díẹ̀ ni wọ́n máa tán lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ màmá o bí wọn bí ó ṣe ọlọ́run sí. ṣé bí ó wá bí ó ṣe ọlọ́run sí i ṣé bí èèyàn bá ti àwọ̀ bí ó ti lọ́ọ́ bá lè jẹ náà sáà nàbí gan wí bẹ́ẹ̀ ẹ wo òdì ṣé ẹ wá wò pé lórí àrò ajámu yìí ìwà àkọ́ wà tẹ̀lé yàn lọ́wọ́ ó sì mọ̀ pé ọlọ́ọ̀lọ́ náà ní ara wọn ní àní àmú lọ́pẹ́ àwọn àfa àti ọmọ àtún àṣọ náà ṣé ẹ fẹ́ kówó yín bá dé nàìjíríà padà ìyá máa ló lọ́kọ́ owó èsè tí máa lọ báwọn kọ́ máa lọ náà láǹfẹ́ ń ó mú débi kan tí a ti náà fílà yẹn wọn gbọ́dọ̀ yàn láàyè méjìlá yé ayé bí wọn bí ànábì sí ni kọ́dà tẹ́ ẹ bá dé ọ̀gangan bẹ̀ ọkàn jẹ́ pé ó lè gbà yín lọ́jọ́ díẹ̀ ni ó náà àwọn àìsàn ọ̀rọ̀ àkàtẹ́ ọkọ̀ sí i tí wọ́n wà fi sí ojú yín tẹ́ bá dá yìí ẹ mọ̀ dálùbárí kaba yìí tí ọ máa rọ̀ bí ó jù láti sánmọ̀ báyìí bọ̀tẹ́ bàtí ìsàmọ̀ nǹkan sùn bọ̀tí ìyẹn ti sẹ́yìn pa tí kò ní jẹ́ ẹ̀ lè sì yẹn mọ́ àwa nìkan la lè rí yìí bọ̀tí ń fi hàn yìí sọfẹ́ bá lọ ọbẹ̀ ìwà ah, ẹ sì mò ó lọ báyìí ah, ẹ̀yin náà lẹ́ni ntaba ìnáwó mọ́ka ju pé ntaba jẹ taba mu ah, náà lẹ́ni amúlọ pé à inú jàmáà bí wọn bá bọ ń kálukú lè pèsè bí ntọ́ bá ṣe iná ìwọ̀n ó gbèdàjọ lórí kí náà láwì naam kí láàzọ ọwọ́ àfìdí pé wọ́n ń bá àfa babaláwo sẹ́ ló kú o àwọn ọmọ rẹ̀ ti á dolówó ni wọ́n á kọ́ àfa kọ́ abáhàn ṣètò rẹ̀ ń bò wá ṣetán lọ́wọ́ lóun ti máa òun mọ útúbà tí ọ ní ìlà fún lálìkì àmọ́ owó lẹ́yìn rà fún bàbá yín o náà mórí nàbá tó ń ná dọ́là yọ kàrọ fún àbí òní kàrọ fún tí n bá ti rí pé wúmọ̀ ò ní ìdì mi kí n sọ tí mo mọ̀ fún wúmọ̀ tí wúmọ̀ ọ̀tà tèmi náà n tó kù fún mi pé kí n wá máa fi máa ń tọ́lìkì àmọ́ mi ṣe ibi wúmọ̀ bá ba rẹ̀ kọ́ ba rẹ̀ ń kò mú jà lọ ntọ́ba wa rọ̀ lọ́rùn tó mọ̀ pé fíṣẹ̀ bí la ìtànìyàn sì mà sí tọ́ ma lórí ẹ̀ ń lò ẹnìkan kan ọ̀ lẹ́rìí lọ́rùn kí wọ́n pé tiẹ̀ sí ato sẹ́yìn ẹ̀jẹ̀kújẹ àfa ó ní wúmà ni. la bàbá Ìgbòho òun náà padà ń lọ fi ṣe òwò nǹkan mi wọ́n wá ra kànga fún gbogbo mùsùlùmí gbogbo tá n fẹ́ mu kànga o. jẹ̀mọ́ àtọ́ba padà lọ bẹ́ẹ̀ sanni bí sọ pé wá o ló ti gbowó yìí o omi wọn gbọ́dọ̀ mú bẹ̀ máa o ìjọ sí ọlọ́run wí tá a bá fẹ́ gba nǹkan fún mà ẹ jẹ́ á mọ̀ pé wúmà la fẹ́ gbà fún o. naam àṣẹ wa ń gba owó káàkiri lọ́tún lọ́sì pa afẹ́ kọ́mọ́sáàtì fún mọ̀tá wa ń kọ́ tán tá à ń láwọn kan kú ń bẹ pé wọ́n yé e sara wa àṣà àmọ́ ń tà ń ṣe àṣà àtìmọ́ bí a ń lọ. a ti pè kankan ní wúmà pé wọ́n tọ́jú wúmà náà ní àfẹ́ wá tọ́jú ṣùgbọ́n àwa là ń bẹ́ ń bí ètò wọ́n wá ní káwọn èèyàn ò tó àwa ń máwọn èèyàn ti àwájú ó kọ́ mọ̀ láti fi gbà wá. àwọn ọgbọ́dọ̀ tó wà lálẹ́lálẹ́ àpò ọgbọ́dọ̀ ríbẹ̀ kó wà sásùn jẹ̀mọ́ra tó bá wá jẹ́ wípé oko tó di ilé ayé yìí kéèyàn wá mọ̀ wípé ń jẹ́ ìmù yìí kì í mọ̀ ṣe ní tí wọ́n fi máa báyàn sí i naam àlẹ́rí mi ò tó ìgbà míì tábà tó pé àfa àti kò gbowó lọ́wọ́ rẹ o ń sọ̀rọ̀ lọ́n fún ọ yóò tún á máa wàá go fún ẹ ìdá àfa àjókòó kọ́ máa fún lówó lápò kọ́ wá òpó báyọ̀ ọmọ létí naam bẹ́ẹ̀ sì ni kọ̀sẹ́rì fáfá kọ́ máa tètè dé kó sì máa jàrámù kọjá pé àràmù ló fọkàn balẹ̀ sí ó pè kọ́ pẹ́ débi tí ẹ ti ní ọba lórí torípò náà wà kí bó ṣe wọnú ara wọn nù ti wá rí àwùjọ tí ò sí ìjànú ń bẹ́ẹ̀ ní tí ọmọ àwọn yahudi ni wọ́n á níwà ìjú wala tashtaru bi ayati thamanan qalila wa iyaya fattaqun ọlọ́wọ́ á ní àhán torí pé tíyùn bá ti ṣẹlẹ̀ ìtukù tí ó máa ṣẹlẹ̀ rí wala talbisul haqqa bil batili tí wọ́n bá ní labasa lédè lọ́ba ó yàtọ̀ sí labisa labisa ni ó wọṣọ labasa ó lù nǹkan papọ̀ àwọn àfáà ní méjèèjì náà ló túmọ̀ kàmá àkọ́rọ̀ bíi dárìkà àlámà al-Qurtubi lọ́nà wo torí pé béèyàn bá wọṣọ kí la sọ ṣe fún ara ó bu ara béèyàn bá lù nǹkan náà pọ̀ mọ́ra wọn ó ṣe kí ni o ó yí mọ́ra wọn òdodo tí ń bẹ lọ́dọ̀ yín tó gbìyàn bàbá yín dára àmọ̀dínà nípa pé ńlá nàbí kan tí ọjà nàbí gbẹ̀yìn ìgbà wàlà talbisul haqq bílì bá pélì ẹ má yí òdodo yìí ẹ má yí má irọ́ mọ́ àwọn yẹn ti fọkàn balẹ̀ pé tí à ń bẹ lọ́dọ̀ yín òótọ́ ń bẹ lọ́dọ̀ yín òótọ́ náà ni ẹ sọ ọ́ ta ẹ má padà wá lọ rè lu ti yín nu ara gangan kẹ́ ẹ fi kún. jamaa kọ kọ kọ kọ kò bá mu kó tún jẹ́ pé ẹ̀sìn la máa fi gbẹ̀san lára ara wa torí kálíbà síkínni o kálíbà àjọjọ fún jújọra wa ìwọ tó ọjọ́ àfa má torí pé bóyá ìyí ọ ìyí ìyí wọ́n lọ́fẹ́ lọ kọ́ máa kò di tíà wala talbisul haqqa bil batil wọ́n ní sáà gbogbo ní tẹ́tí ẹ̀ ń sọ ẹ̀rí ẹ̀ ń kọ́ ó ní bẹ́ẹ̀ nù Sunan Ibn Majah ẹ̀kú kéwú àgbésí náà nìkúnnù máa já o ní wàá gbé fàáfà ní wàá ń kà jáde ẹ̀rí pé èèyàn lè máa ṣe nǹkan báyìí báyìí ìní àfáàfẹ́ kà jáde o tọjọ mọ́rọ̀ mọ́sálọ̀ ọ̀rọ̀ owó lápẹ̀rẹ̀ lápẹ̀rẹ̀ là ń sọ o wọ́n wá ń kà jáde nàbí rẹ́yọ̀ kọ́lọ́kọ́ sọ̀rọ̀ sálám ẹ̀ẹ́. kúlù gùlámì rọ̀hínú bí àkíkọ́tì wọ́n wá ń ka ọ̀rọ̀ súnú ọmọ sẹ́sìn pé ìtẹ́ ń bá sọ̀rọ̀ ẹ sáà ń ka kéwú jáde ní kíni o. èyí tó lè dùn wá ẹni kó yẹn ọ̀já lè sunna ẹ ń bá ti fọgbà àmà àwà lóde kan yóò Hmm. nǹkan bá dìde ní pé bàbá àwọn ará ìjókòó ìlónù sórí rẹ̀ tẹ́ ẹ bá lè gba tí mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ yìí ah, irú ẹ̀bẹ̀ wa ni ah, ẹ ka útùbà kan fún arí níjókòó kan ẹ sì máa sọ pé ẹ̀kan lọ́dún lẹ̀ ẹ̀ kà ní ìṣòro pé ẹ tí ì ka tọdún yìí níbi kankan ní gbogbo àwọn ibi tí mo ti bá yín lọ ẹ dákun látàpọ̀ mi two hundred naira rèé torí gbogbo tí mo bẹ lọ́njọ́ náà gbogbo ẹ̀ ló ṣe Ah, bẹ́ẹ̀ ni ṣé òun jóná mú pé ah, bàbá ẹ dákun ah, làwọn èèyàn pé ah irú túbà wà ní pé kọ́dà ẹni tó tọrọ mọ́ jọ náà ibi yìí gbèjì ní bílì sí ẹni tọrọ lé o ti kọ́tọ́ mẹ́wàá ẹni tọrọ isa ní ń pọ́n gbọ́ kí ah àwọn sáà ń wọ́n báyìí pé irú túbà wo náà ni wọ́n sá fowó lẹ̀ báwo ni ṣe ń dawó lẹ̀ nù dawó lẹ̀ ń bọ̀ pẹ́ afábàbẹ̀rẹ̀ lẹ́yìn a'udhu shaitan rajim similar rami láàrin ṣàkàṣà kùkù kùkù jùgbà jùgbù wàlá ilé ọlọ́mọ wa gbogbo dùgbà gbogbo gbogbo. nígbàdàn owó kèése wọn nígbàdàn iná ni ó kọ́nà bí àtijọ́ kò ń jọ náà lọ́hùn kò torí ìṣẹ́jú márùn sádì ọ̀yọ́ sítú níbi nílé bí àtijọ́ kò ń jọ náà. nǹkan ìmọ̀tò bíi ọgbọ̀n ìṣẹ́jú nígbà wo fún jìfẹ́ dẹ́lu yẹ lùwò wọ́n ní ìgbà táwọn fújì bá ń yẹ lùwò sẹ́nu ilé àbí òdù rẹ̀ jẹ̀máà àtúnwárí rẹ̀ náà ní jẹta kọ́dà nínú mọ́sálásí yìí àyànjú ọ̀rọ̀ kan tán ni ẹ kọ́lọ́n nu, a mùsùlùmí ọmọ ìyá kan ó ní wọn ra mọ́sálásí mọ́lé ẹnì tó wá ta mọ́sálásí mọ́lé òun òun wà ní bàbá òun náà wà yànjú ọ̀rọ̀ kan pẹ̀lú wa wípé àwọn tí wọ́n ra lé lọ́wọ́ òun wọ́n lé màámù òun kú bọ́ bá jẹ́ súfì jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn lẹ́gbàrún tí ń kí fún yín àbọ̀lọ́ ní kí ọgbà bí ṣe gẹ́gẹ́ mọ̀gìlú bì bọ́lọ̀ ní ọgbà bákan náà ah, bí n bá ta ilé tí mọ́sálásí ń bẹ nù rẹ̀ sọ́pọ̀ ọkọ̀ mi rẹ̀ ń bẹ̀ ni ìtòrò ọkọ̀ mi ń bi mọ́sálásí ma sọ́dà ìyọ̀nì àyànjú ń gbà àyànjú ọ̀rọ̀ yẹn tán wọ́n sàmù wọ́n sábà bàbà sọ̀rọ̀ pé à kò rí bẹ́ẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí ni bàbá ní wọn mà lẹ́nu ká bá sì wò pé gẹ́gẹ́ bí àgbàlagbà wọn fi pọ́n wọn lé pé gbogbo ọ̀rọ̀ táta àti látọ́ni wọn bàbá ó ṣe àdúrà wọn kàdùkú sá tẹ̀wọ́ ní tẹ́rí báyìí nígbàgbà bàbá ní kàràkàrà kàrà kòrókòró kiri gbìjìgbìjì gbẹgbẹgbẹ kirigiri kàmùkárà kásà fáfúrú kẹ́kẹ́ ẹ̀ ríríbì ríbì ríkuru gbà á. èèmọ̀ ọlọ́run èèmọ̀ ọlọ́run jí kọ̀kọ́ rí bàbá tó dàgbà jù ní ọ̀wọ́ tó a jókòó bàbá ti ṣe báyìí tẹ́lẹ̀ ìwọ́n ṣe bí ìkàkiri ẹgbẹ́ bàbá kọ́kọ́ wọ́n kọ́ káwọn náà wọ́n wá sí orí oge pé eléyìí ọ̀pọ̀lọ̀ bá bà lórí èèyàn pé. ìmọ̀ ìyá bàbá tó ń kọ́ agbádá máa ìtọ́ ilé ọ̀pọ̀lọ̀ tá jama ṣé ntànàbí ìṣeré ẹwu ẹwu ẹwu bọ́nà ṣe jì wàlẹ́ ntọ́ wa ṣe mí lé mọ̀ ni pé àwọn kankan bẹ tí bí wọ́n bá ti sọ̀tọ̀ báwọn wọ́n tó para rẹ̀ ó tó bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́je wọ́n hàn kàn ní kì í ṣe pé báyọ̀ wọ́n hùn. wọ́n wá ń ka gẹ́gẹ́rì mẹ́gìdú bí dìísìn wọ́n sì háyùn gbogbo ntí fati àti wíwèé máa ká tí ó gbà wọn kò tó wá láti ránṣẹ́ tí ń ha eléyìí jẹ̀mọ́ àtọ́bá wa lọ jọ́dọ̀ àwọn aláìmọ̀kà tí ò ní tẹ́rí ẹ̀ kí ò ní gbórí kú kọ́ka sọ mára kítọ̀ wọn mọ̀ fọ́n sí yóò mọ̀ tó yọ wò. ẹ wá pe àbákalẹ̀ pé wọ́n wá sọ̀tún mọ̀ tí wọ́n ká wọ́n ní ṣe gbàdúrà àwọn àgbàlagbà náà. kọ́dà àwọn àgbàlagbà sọpá ah, ìbéèrè ìtumẹ̀ kí ni àwọn àgbàlagbà wí o sanna bí hu nǹkan kan fanu ẹsẹ̀ tí ò ní túmọ̀ salawatullahi wa salamu alayhi táwa alàgbàlagbà o tààjọ ń gbáyé ìṣètò ju ànábì lọ lọ́jọ́ orí salawatullahi wa salamu alayhi jama'a á di àmú yìí na gidi ni o. n ya kó o tẹ́ ẹ̀ dì sí nǹkan kan kan àwọn kan ra nǹkan kan ta ibe lọ́ba ní kírísítẹ́nì nínú tí ẹ̀ e ta mọ́ ẹ̀rù tí ẹ̀ ń bá nítorí tó kù fóònù àsìkò tá a bẹ́ni yẹn lọ́bẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tí ó jóbe obìnrin náà ni o lọ́ba pé wà sẹ́gbẹ̀ ní ẹ ṣe ebi owó ń sá wà lọ́wọ́ yín ń bẹ̀rẹ̀ wọ àwọn ẹ lè promise mi pé tí ìdọ̀tún lẹ̀ ní fọ́ọ̀kàn wọn ni kìlẹ̀ rí ṣebí ó ní nǹkan lọ́wọ́ ta bá ó ní yọ ta yìí mọ́ wọ̀rí mi ó ṣẹṣẹ́ ju wọn kí ọ̀nà orí wọn wà gbàtà ọba pé àtẹ ní à ó ní pásítọ̀ àwọn ni wọ́n lọ bá wọn náà wọ́n jọ parí ọ̀rọ̀ pé pásítọ̀ ọ̀nà méjì ni ọgbà pé yàtọ̀ fún pé yóò bóyin ní nǹkan bẹ́ẹ̀ ẹ gbàdà mẹ́wàá ẹ sọ pé ayé rẹ̀ àdàmọ́ ibi tó lù wá fi orí rẹ̀ sí ni kọ́ tabẹ̀ yẹn owó bẹ̀ ni ó fi jẹ́ wàláhì lé ọlọ́mọ wáyé wàláhì lẹ́dí ilá ilá ilá wa. nígbà tí ètò àkọ́mọ́ ha bọ̀ níjà dáhùn abárí kọ́ọ̀lù ọ̀yà mọ́ni àbọ̀ o. Ah, ẹ yà fà pẹ̀lú ní ah, ṣé káwá tún ah ikọ̀ ayéjú ọ̀rọ̀ kẹ́mẹ́ máa gbọ́ bọ̀ ni o. ó tún wá bẹ́ẹ̀ gbogbo ni ẹsẹ̀ ìwé ẹsẹ̀ ìwé lọ ẹsẹ̀ ìwé lọ o. abádéjọ kò padà lẹ́nu ìbá tó ń bẹ̀bẹ̀ gbèsè wà bínú láti jẹ̀ta pé mo ṣe báyẹn mo kàn dárò padà ní ìbọn tí ọmọ pé wọ́n kí òun ṣàdúrà sí nǹkan ṣùgbọ́n nígbà tí mo ti rí mi sí olúwa náà ni mo fi ní. ọwọ́ ti bá a. títí lọ ní tráfù ní kótókótó ó <laughs> ojú kan nù wàlá tẹlifíṣọ̀lù hakọ̀ bìlbátìl pásítọ̀ kan ló ta chọ́ọ̀chì. ń kó lọ̀lú ẹ àwọn àfáà àti àwọn àjọ fẹ́ ni àwọn àfáà bá lọ́bẹ̀ pé à ah, ọlẹ́ náà lẹ́lẹ́ ra àyìn àfáà wọ́n sọ ọjọ́ sọ yìí tí wọ́n san ń bò ní kí àwọn wá sanwó ah, ó ní ẹni mẹ́rin jíbọ̀ bíi five thirty lọ́la ah, jíjíbọ̀ bó onídàájí ẹ̀mẹ́ ìgbọ́ nǹkan wọ́n ní jíjíbọ̀ bó ní à ó ní because ìdajì mo fẹ́ kẹ́ ẹ wá náà àwọn ò lè wálé ìdajì o ibi táwa ń gbé jìnnà o hmm, ó ní bíi six nǹkan á kásùn bá a ah! ṣe ẹyin ìdáná náà tẹ́ bá ti kásùn àyẹ̀ tán gbàm ẹ mọ̀ jòjú sísá àti lọ́wọ́ kí ló dé tẹ̀ ń kánjú wàláhì ń tọ́ sọ jáde mo fẹ́ sọ yìí ó ní torí pé àwọn olórí ibú tí ó wà gbomi àárọ̀ òun fẹ́ kí wọ́n bá wọn àṣẹ́wọ̀n nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí wọ́n tún ń gbó lọ́wọ́ wọn kéèyàn tó wá ṣòfò àlìkí àmọ́ mọ́. jẹ̀máà ẹ̀ńtọ́ bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yíyanjú ìyà la máa fi jẹnu ẹ̀sìn tíá kí la máa fi jẹmọ́ o wọ́n tí tọ́lọ́mbà tó wọ́n ń bò láti rọ́nà míì tí wọ́n ọ̀ma wọ́n tún máa wá taná gbogbo sí ayé ẹ̀ kí pé mo lọ́gọ́ sí bísíǹsì wọn ṣe kí ni èjì yẹn ń gọkọ̀ àárín tí alẹ́lẹ́yìn wa a sì ń ké gbogbo ojúmọ́ tébù yìí tí chọ́ọ̀chì ọ̀bá ju tébù yìí lọ kí ló ju tébù yìí lọ tọ́wọ́ lè gbọmọ àjọ fifty pásítọ̀ àwọn fifty wá rẹ̀ ọwọ́ ata fún wọn débi pé gbogbo wọn pátá gate márùn ni ẹ ń ṣe níbi tẹ́tí ń ṣiṣẹ́ ten thousand gbogbo wọn gbà àwọn èèyàn fifty ló ní gbà o pásítọ̀ wọn sì máa gba fifty thousand lóṣù kí ni ìdá mẹ́wàá ten thousand o lọ́nà fifty nǹkan o tọ́ọ̀tì sẹ ẹgbẹ́ àjọfinúrò tá a bá wá ń kàlẹ́ ní èjì ó ti di pásítọ̀ mélòó ní ìsìn àti ní jẹ́ẹ̀tì ní nkankan. jamaa láti tọ́nà bíi ti wá ń pariwo àlìkíá àlìjẹ̀nà àlìjẹ̀nà pé ká wá bá a ṣe wọ̀ ìjò fún a ní àdìkárù kébi òfin ní pawá mọ́ sọ̀rọ̀ wàá tún lẹ́wọ́ sálámẹ́ nítorí pé ànàbí yìí kèé sànàbí ó dì kọ̀ wá láti inú ìran àlìjẹ̀nù ntí ń ṣe wá ní nsọ náà kò sì tàn wá wà máa hùwà alàlùkọ́ ibi bí wọ́n ni. a lè fi sáà sọ̀rọ̀ wàá tún lọ́wọ́ sára màálé tí wọ́n máa rí jẹ́ ńlẹ̀ rẹ̀ ó tún lè fi sáà wọn ò ní bàtà yọ́nà oṣù kan bẹ tí wọ́n máa jẹ tábùrù tí wọ́n máa mú mi lé bọ́tí nítorí yóò tó sídẹ̀kùn wa bí bá sì ti ń dé báyìí gbàm báyìí

láti lè rọ ànábì rẹ̀ lọ́rọ̀ láti rọ lójú ó kú ti gba sẹ́yìn ṣé ń darama ni kò kú dáko ọwọ́ adẹni tọ́lọ̀ ní dáná mo ṣe yín o náà ní àlàálì humusu. five percent yẹ. ìdán ìlò tá à ń bára lò à lò ń lò pé. ẹ eh, ọyẹ kó ọyẹ ọyẹ kó yẹ àwọn stars náà pé bí ebi tẹ̀ ń parun wọn lè ọyẹ eh, wọn lè ṣe sùúrù ebi àfa làwọn wọn sá wọn sì wọn mẹsàn tí ń bẹ ń bi ebi èmi ò lè èmi ò lè fẹ́ràn kán mọ̀ràn kò fún ẹ lówó wàláì bí gbàtí ẹ gbọ́kọ́dà bí gbàtí ẹ fẹ́ dín ládàlì kí a máa wọn kú ni. ẹ mọ̀ pé ibi tí wọ́n bá dé yẹn ìmọ̀ nìyẹn tí wọ́n ti dé píìkì bígbà téèyàn fẹ́ já àbọ̀ nìyẹn kẹ. jàmbá bó ṣe wọnú ara wa nù wàláhì lẹ́dí ilá ilá ilá wa àwa náà máa wá jímọ̀ ìgbà mi tí wọ́n rìn sí lápò mi wàláhì lẹ́dí ilá ilá ilá wa ní jímọ̀ wàláhì lẹ́dí ilá ilá ilá wa ṣùgbọ́n tá a fẹ́ fàyọ fúnra wa ni wípé ntí ẹn bá ti ìlú àwa ńlù kan bàbá wa Uthaymin rahimahullah rahmatan wasi'a bàbá ní hóstẹ́ẹ̀lì tó lè gba ọmọ akéwù five thousand wọ́n sì ń dáná oúnjẹ àárọ̀ fún gbogbo wọn lọ́fẹ̀ẹ́ oúnjẹ ọ̀sán fún gbogbo wọn lọ́fẹ̀ẹ́ oúnjẹ alẹ́ gbogbo wọn lọ́fẹ̀ẹ́ kì í ṣèjọba o. tí à ń worú gaba ń ká ṣùgbọ́n kí là ń sọ nílùú tí ẹ pé àwọn àfáà náà lè máa ṣe lẹ́kítọ̀ lọ kí wọ́n parí tán báyìí kí wọ́n mú fóònù wọn nígbà wọ́n bá wo text message ó jẹ́ pé kíní kan Dangote kíní kan Dantata tí ń rówó lọ́nà àlàálí gidi ni o lọ́dọ̀ tí wọn lọ́rùn mọ́kàn fi sàpẹrẹ ni o mo fi ń dà kan báwọn ẹ pé ẹ sheikh èmi ni mo fi five million sákàǹtì yín o kẹ ẹ bá na ọ̀nà ọlọ́run ọba kí n sárojú rẹ ọlọ́run ọba ni mi ò fẹ́ dákọ̀ mi ọ̀kan nu ẹrú ọlọ́run ni wọ́n tún tẹ̀ ẹ̀ sálẹ̀ sheikh ẹrú ọlọ́run ni láti jẹ́ dà èmi mo fi tẹ èmi mo fi twenty million sínú àkáǹtì yín o gbogbo bí sàṣẹ sórí rẹ níwájú ọlọ́run ọba ni ẹ sábà ń ná mi ìfẹ́ kẹ́ ẹ mú ọkọ mi gan mi ìfẹ́ kẹ́ ẹ mà mí. nígbà tá a mọ̀ wípé ẹni tí ẹ lè gbé nǹkan gbọ̀dọ̀ rẹ̀ tí ò ní múra ilà àfa. ìyàtọ̀ ẹ̀ wà nílùú tí a yìí tí wọ́n bẹ́ẹ̀ tún ìránṣẹ́ ọ̀daràn tó o bẹ́ẹ̀ jẹ́ ó nìyẹn ó nìyẹn wọ́n dẹ̀ ń pẹnlẹ́yà o wọ́n ní a máa dábìsẹ̀ bí láìfún mọ́sálásí kí wọ́n fi parí òkè orí wọn ni ọ̀sọ́jọba òru bẹ́ẹ̀ pánkú wọ́n dẹ̀ ń pẹnlẹ́yà o èló ló fílẹ̀ ló wẹ̀rẹ̀lẹ́yà o ṣé tẹ́ ń bọ́ wá ní fẹ́ràn ìpẹ̀rẹ̀lẹ́yà fún mùsùlùmí tí ò pẹran káha ṣé ní àfi ní ọ̀parí mọ́sálásí ṣé tá a bá ṣe fúnra wa sáà tí wọ́n kọ ìníyàn naam wọ́n sì ń ṣèṣì ìtúnu àwẹ̀ fáwọn èèyàn o kó gbó ìtúnu àwẹ̀ yọ kẹ́tì ẹ̀ títún kọ gan mí ní fi gangan lẹ̀ kèé ṣe bí nìkan mọ́sálásí kan bẹ̀ táwọn sọ̀rọ̀dí àkọlé kù wọ́n wá ní àǹfẹ́ ṣe táìsì ẹ máa wè mọ́ lọ́hùn ní jimá ni wọ́n á gbé sẹ́bílẹ̀ káàkiri lọ́mọ ń bá déwájú bàbá wọn ẹ ẹ lè sì ẹ kú lè mú kọ́lẹ̀ bí sàwùdí kọ́mọ́sáàtì yóò ti fowó bọ́ọ̀bù bẹ́ẹ̀ bí ogún ọdún gan owó lẹ́pà wọn ó ti san tí sàn gan gan aṣáṣun lọ́ba yọ ten naira ó sàfi ten naira sí ibẹ̀ wọ́n máa ń wá wò pé ah, tá lẹ́nu yìí ìrojú ìdáadáa ní mọ́sìkì rí nígbà tí èsì ìṣe òtún àlẹ́kẹ̀ ní ìṣàlá àpàrọ̀ tí ẹ mà pé lẹ́yìn lẹ́kún nú ẹ̀sìn rẹ̀ pẹ̀lú tí ń gbọ́ lọ́dọ̀ ìmáàmù nígbà tí ọmọ yìí ó sì déta lọ́ba kó nu jíìpù tó lé six million wallahi bá a fa àtọ́sẹ̀lẹ̀ sí gangan lọ́nà ibìkan tí wọ́n ń pè ní lambẹ́ ibẹ̀ mọ́sùkì náà tóbi tó bá mọ́sùkì báyìí bó ṣe fọ́pọ̀ nù ìlò búlà lu ẹ̀sìn àwọn kan wọ́n dìde wá ní abá kan pé ah, ẹ̀yin tẹ́ ń sọ̀dọ́dọ́ ilẹ̀ gọ̀ wọ́n wá lu lu lu lu wọ́n dàrú tí wọ́n fi efo gádà àwọn lẹ́wọ́ amúlà fẹ́ sìn ọmọ yẹn ọmọ rọrùn sùn ni àti ẹ̀gbọ́n rárá tí ń wílẹ̀ nu pé ètò láàsì fún àfa wa ń sọ pé ọba yín gbẹbọ ẹsìn fún lówó àwọn àwọn èké ìṣẹ̀bọ̀ wọn ní pèsè ni. naam ọwọ́ adìpẹ́ ń bá lò ní mọ́dáìlá lẹ́wà ń bẹ̀rù pé à ọlọ́run kúkú tirẹ́yà nìyẹn èèyàn wa ní dé owó máa wò fún ọ wọ́n ti fohùn lẹ́njọ́ ni pé àfẹ́tọ́ ẹ tẹ̀lé bàbá wọn nu wọn kọ́ mọ́ fohùn envelope àbọ̀ mi jàǹdà sáà bá yín ẹ̀rọ ah, ẹ̀mọ̀ pé gbólóhùn tí wọ́n fi sọ̀rọ̀ yẹn lágbára kẹ́ ah, èmi kémi kọ́kọ́ fẹ́ dẹ́ni dádì o èmi mo ti ẹ̀kẹ́ jù gan nu wọn ah, bàbá yẹn dádì mi gan bẹ̀rù wọn bá tiẹ̀ wà láyé níjọ́ tí dádì gan rí wọn fi gan ebi sọ́ọ̀mù ni wọn méjì lòjó lọ́wọ́júmọ́ naam kí ló fà tó fi jẹ́ pé bọ́mọ̀nà bí àdámà àgàgà wa yorùbá yìí bá a bá ṣe rí rọrùn ìlà àṣẹ máa yayọ̀ pọ̀rọ̀ sunna freedom ni freedom sunna intanẹti mu wa náà nìyẹn hurriya láàrin ẹrú àtọ́lọ́wọ́n ba rẹ̀ ó firi láti béèrè ntòwú ọ lọ́dọ̀ lọ́sàtàlá lórí bá níbi ìsẹ́ni kò béèrè láàrin ìyàwó àtọkọ fírídọ́ọ̀mù ni kìí ṣe tẹ́nìkan máa bá ń dá sí ẹfẹ̀mílẹ̀ o ẹfẹ̀mílẹ̀ o wọ́n parí ìjà ni o àmì òtí ni ẹ máa súnmọ́ mi o ṣé kí n kọ́ọ̀lù wọn gbà náà wọ́n aláàbárẹ́ ni ọ̀bàrìn sí nẹ́tíwọ́ọ̀kì lálàálì mi àlàálì mi. ẹni wá wá ń lọ tàn án pọ̀ tilẹ̀ yìí mọ́ ní wọn palapa ayé asunna ríyà ni freedom ni sunna láàrin ọ̀gá àtọmọṣẹ́ láàrin àfa àsọmọkéw láàrin bàbá àtọmọ ẹnu àlá tọlọ́nì mọ́tẹ̀mọ́lẹ̀ ìwọ tòǹbìnì ìwọ ọ̀gá ní pé fún wọn ntí wá ṣe wọn ìlà wá chẹ́ǹgì lónìí ìní wá ń wa ta'ala kò sànú wa má jẹ́ ká jọ yẹ̀wúdí má sì jẹ́ adi yẹ̀wúdí má jẹ́ àwọn àna ẹ̀ tí ó ma kígbà kàbọ̀ kan ntó torí ẹ̀ dá wa jí ó jọba nú ẹ̀mí wa ká wá rí ọ̀sìn bó o ṣe fẹ́ ká sìn ọ́ wa ntí ọkàn wa má jẹ́ wa jẹ́ wọ́n rájà kò sọ̀rọ̀ síjú àánú rẹ̀ wa má jẹ́ alásìkò wa dànù mẹ́jì ara gbèsè ayé wa láre ń ta filẹ̀ tàfi wá gbọ́rọ̀ lọ́wọ́ ọba mọ́sá àbáni gbọ́jú bá a ṣe ń fẹ́ lọ mẹ́jì akábàámọ̀ àbúrú jẹ́ àpàdé rẹ̀ wà á ń tarọ́ bin anna lẹ́yìn tí ó yọ̀nu sí a mẹ́jọ náà dìmẹ́ni kọ̀ọ̀kan wa á jẹ́ àmú wa má fi ibi ara mú wájà kó sọ̀rẹ̀ mẹ́jì asọ́sì líla lùmọ́ra wa lọ sànúfọ́ àsíjọ́ àdúrà wa mẹ́jì adẹ́lẹ́bọ̀ wọ́nàjọ́ kò so rẹ̀ méjì kí ṣàìtọ́ méjì ọ̀rẹ́ nìkan kan wa mú lọ́sàn lóru ẹkún kọ̀rẹ́kún gbagba méjì òrí pa wá síjọ́ àná gbogbo àwọn tí wọ́n ń dúró ń dúró pa wọ́n máa pa wúmọ̀ ìlẹ́kùn báni wọn ó túbá wọ́nàjọ́ kò so rẹ̀ báni wọn ó túbá méjì wọn wá rí apalẹ́kùn náà síjọ́ àná méjì ọ̀tẹ́fẹ́ nìkan wa la hawla wala quwwata illa billahi